jìbìtì ni wọ́n fẹ́ẹ́ lù wá ọlọ́run ló kó wa yọ gómìnà ìpínlẹ̀ kaduna uba sanni sọ̀rọ̀ kan lórí tẹlifíṣàn rice lọ́sẹ̀ tó kọjá ó lẹ́gbẹ̀rún mẹ́jọ náírà tíjọba tinubu láwọn fẹ́ há fáráàlú ó ní jìbìtì lásán wọn fẹ́ fi lù wá nítorí owó náà ò ní jáde síbì kan jọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ń bájọba ṣiṣẹ́ àtàwọn olóṣèlú tí wọn ò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju kí wọ́n máa lówó aráàlú bíi lámilámi lọ ọkùnrin gómìnà náà lòun ti ṣe alága àgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ àwọn báńkì ilẹ̀ wa nílé ìgbìmọ̀ asòfin fódìdí ọdún mẹ́rin òun sì ti mọ̀ pogun lọ́gọ́ àwọn èèyàn pàápàá nílẹ̀ haúsá àtàwọn òlákàǹtì báńkì èyí tó túmọ̀ sí pé owó tí wọ́n bá ní kí wọ́n fún wọn àpò àwọn kan ni yóò wọlẹ̀ sí láwù ṣùgbọ́n gómìnà kan náà jáde o gómìnà Abdullahi Sule ti Nasarawa ó ní kí làwọn èèyàn ń sọ tí ó dùn lẹ́nu wọn ó lẹ́gbẹ̀rún mẹ́jọ náírà tíjọba Tinubu fẹ́ há yìí ó lówó ńlá ni lójú àwọn míì o owó rẹpẹtẹ ni pàápàá nítorí àwọn míì ò rírú owó bẹ́ẹ̀ lóṣù àwọn gómìnà ló ń sọ̀rọ̀ yìí o ọ̀kan nù wọ́n mọ̀ pé wọ́n ò kówó náà jẹ ni èkejì lòun mọ̀ páwọn èèyàn kan wà Nàìjíríà tí wọn ò rí iye owó bẹ́ẹ̀ lóṣù kan òótọ́ làwọn gómìnà méjèèjì yìí sọ èyí tó láwọn èèyàn ò rírú ẹ̀rí lóṣù kò purọ́ èyí sì fi hàn pò náà mọ̀rú ìyà tó ń jẹ àwọn èèyàn àti bó sì ṣe mú wọn lómi tó láyé tí nàìjíríà wà yìí nígbà tẹ́nìkan bá wà títọ̀ òun ò rẹ́gbẹ̀rún mẹ́jọ náírà lóṣù kan báwo la yóò ṣe ní sùúrù ẹni bẹ́ẹ̀ báwo ń tọ̀hún ò ṣe ní ronú pòun kò sí láyé rárá kí ni ó fẹgbẹ̀rún mẹ́jọ ṣe lóṣù kan oúnjẹ ni ó fi jẹ ni àbò oògùn ni ó fi rà lọ síbítù àbí mọ́tò ni ó fi wọ̀ débì kan ẹgbẹ̀rún mẹ́jọ náírà láàrin oṣù kan nǹkan hmm, ni o ṣùgbọ́n ṣòro tó wà ńbẹ̀ náà ni pé owó náà tí gómìnà Sule ń wí yìí àwọn tí nǹkan burú fún débìí pé wọn ò lè rẹ́gbẹ̀rún mẹ́jọ láàrin oṣù kan yìí kò sí bí wọ́n ti ṣe gbowó náà tíjọba bá tilẹ̀ ló ń fẹ́ fún wọn àfi kí wọ́n kókó kówó náà fò lóṣèlú kan títọ̀hún yóò lóhun tún kó o fẹ́ nìkan bẹ́ẹ̀ lówó náà ò pòórá tí ò ní dọ́dọ̀ wọn àwọn tí yà ò jẹ tó ṣì ò ta ni wọ́n ó jókòó sábùjá tí wọ́n ó máa rọ́wọ́ náà sápò ara wọn ohun táwọn èèyàn ṣe ń pariwo pé kí ìjọba Tinubu wá nǹkan míì fowó náà ṣe rèé bá a bá sì fẹ́ sọ tòótọ́ kéèyàn kíjọba àwọn Tinubu yìí náà nítorí wọ́n fi hàn páwọn ò gbọ́ràn bí wọ́n bá gbé kinní kan jáde tí ò bá dára táráàlú bá ti tètè pariwo àwọn ò ní í ṣe é tó bá jẹ́jọba tó kọjá lọ yìí ni níbi táfọ́jú ti ń wa mọ́tò tádi ti ń gbowó ó dájú pé ká pariwo báyìí títí dọ̀túnla mẹ́wàá buhari ò jẹ́ ṣe bíi pé òun gbọ́ yóò lòun tóun fẹ́ ṣe yẹn ló dára jù láyé àti lọ́run ṣebí wọ́n ṣerú ètò bẹ́ẹ̀ láyé òun náà níbo kinní náà yọrí sí ohun tá a ṣe gbọ́dọ̀ kíjọba tuntun yìí rèé ṣùgbọ́n kù gbèsè kan o ìgbésẹ̀ náà ni kí Tinubu tọ́jú owó yìí kí wọ́n sì lò sọ́nà tó dára bẹ́ẹ̀ kò sọ́nà kan tó dáa jùjùjù kí wọ́n fowó tí wọ́n fẹ́ fáráàlú yìí kọ́lé ìfọpo lọ ohun tó lè rànjọba àtàráàlú lọ́wọ́ rèé ohun tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ ni pé bílé ìfọpo Dangote bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ nǹkan ò rọlẹ̀ ṣùgbọ́n kò jọ pé Dangote ò bẹ̀rẹ̀ iṣẹ́ náà lásìkò tó dáa àti pé bí wọ́n bá bẹ̀rẹ̀ náà kò jọ pé ibi táráàlú fojú sí ọ̀nà ó gbàbẹ̀ o ṣùgbọ́n tí ìjọba Tinubu fúnra ẹ̀ bá ṣe lé ìfọpo bójọ́ kan bó jẹ́ méjì yóò mú dẹ̀ra tíjọba yìí pàápọ̀ ò ní ronú ẹ̀ wá bẹ́ẹ̀ ni yóò sì tún pawó rẹpẹtẹ fún wọn ọ̀rọ̀ owó tí wọ́n fẹ́ pín tí wọn ò pín mọ́ yìí dá àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn olóṣèlú kan nítorí ń bẹ̀ ni wọ́n ti fọkàn sí pé bọ́tò ti dùn orí búrẹ́dì àwọn wọ́n kúkú ti mọ̀ pánu mo ò ní fọwọ́ nà ògiri kò sí bí ìjọba Tinubu ó ṣe gbowó náà jáde táwọn ò ní rí jí kó ń bẹ̀ ìyẹn tí kì í bá ṣàpò wọn ni gbogbo ẹ̀ ó lọ́ọ́ kí Tinubu máa ṣọ́ra pẹ̀lú àwọn olùdámọ̀ràn inú ìjọba rẹ̀ yìí pàápàá àwọn olóṣèlú tó yí i ká àdàbọ̀ wo ń jẹ sọ́fun òròfo ohun tí kálukú òjẹ́ ló ń wá lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ọlọ́run ló yọ wá lọ́wọ́ wọn o wọ́n fẹ́ẹ́ fọ̀rọ̀ owó ọ̀fẹ́ pínpín yìí gbà wá ni ó ṣojú mi kòró nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí